منهم على وجاء في حديث الذي رواه ام المؤمنين عائشه ام المؤمنين حبيبه ام حبيبه رملة بن بنت ابي سفيان رضي الله عنها على نبينا محمد صلى الله عليه وسلم قال من صلى في يوم وليله اثنتي عشر ركعه بني له بهن بيتا في الجنه ايها المؤمنون هذه رواتب اثنتا عشر ركعه ركعتا قبل الفجر واربعه قبل الظهر وركعتان بعدها وركعتان بعد المغرب وركعتان بعد العشاء فما فضائل هذه رواتب عباد الله اولا سبب لمحبه الله سبحانه وتعالى وهذا كما ثبت في حديث الذي رواه نبينا محمد صلى الله عليه وسلم قال قال الله سبحانه وتعالى ولا يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فاذا أحب الله عبدا ووفقه وسدد حفظه ابدو عباد الله من فضائل هذه النوافل أنها جابرة للنفس في الفرائض فإن أول ما يحسب به العبد يوم القيامة الصلاة فإن وجد فيه النفس قال الله سبحانه وتعالى انظروا لعبد من تطوعي فيكمل بها من نقص من الفرائض وغير هذا عباد الله من الفرائض من الفضائل لهذه الرواتب ووصيكم ونفسي عباد الله بالمواظبة عليها نسأل الله سبحانه وتعالى أن يتقبل منا ومن المسلمين جميعا وأقول ما تسمعون أستغفر الله لي ولكم من كل ذنب إنه هو الغفار والسلام عليكم ورحمة الله وبركاته الحمد لله على إحسانه وشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله تعظيما لشانه واشهد ان سيدنا محمدا عبده ورسوله الداعي الى رضوانه عباد الله ان نوافل سجار يحمل الفراهد وروح تبعث الحياه في القلب فمن حافظ عليها وجد اثرها نور في وجهه وسكينه في قلبه وبركه في وقته فاجتهدوا عباد الله في المحافظة على رواتب في بيوتكم فإن أفضل صلاة لمرء في بيته إلا المكتوبة قال ذلك رسولكم صلى الله عليه وسلم واجعلوا لكم نصيبا من قيام الليل ولو قليلا فإن القليل الدائم خير من الكثير المنقطع وصلى الله وسلم على نبينا محمد وسلموا وسلموا على على على من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 اذكروا الله العظيم من ذكر يذكركم واشكروه على نعمه ويزدكم ولذكر الله اكبر والله يعلم ما تسمعون adúgbò lọ́dọ̀ ọ̀rọ̀ ọba olóore ọba aláàánú wa tí a dúpẹ́ lórí ìfẹ́ tó ṣe ká ọlọ́run ọba ó sọ̀rọ̀ náà Al-Qur'an ó sì dá wa lágara ọlọ́ni wà ní ta ọgbẹ́ òní màtàwá ní làtúnṣe tẹ bá fẹ́ kà á èyí ìwúre tèmi ọlọ́run ṣe sọ́dọ̀ yín ọlọ́run ní ẹ̀yìn yóò rẹ̀ torí kò sínú dẹ́ni kàtà ẹni tó bá jókòó tó bá ka orí tọ́lọ̀ ṣe kó tó bá kà á tán ó clear kò dá orí ọlọ́run bá wà tó bá ní kó kà á tán á lè kó ọ̀dọ́ orí ọlọ́run bá wà tá a bá dá jókòó ní so ka ilé yìí mọ́ kò kà á so ilé yìí mọ́ kò lè kà kó tọ́lọ̀ ṣe fún wa jẹ máa kò sínú tá a lè fi tá a lè kà tán àdúpẹ́ ọlọ́run ọba tó gbàdúrà wọn láti ìsìn tá a ṣe ládùúgbò àbí kó má ṣe mọ̀dọ́rùn tẹ̀sán lọ́kàn tó kù tá a ṣe láyé ẹ̀rù gbígbàdúrà bẹ́ẹ̀. àwa lè kẹ́ka sí lẹ́sìn àmọ́ ní ọdún tọ́lọ́ nígbà tí ènìyàn àti ní wà àdúgbò lọ́dọ̀ ọ̀run àtọ́wà sàlátù fún àdébọ̀ Muhammad sallallahu alaihi wasallam àwọn ará ilé àtàwọn sàbí àdébẹ̀ ológun sàbàlùkẹ́ wọn gbogbo ẹni tó bá gbà fún tán tọkàntọkàn gẹ́gẹ́ ìtí ń ṣe ní òun náà lè tó ń ṣe ní kọ̀rọ̀ àbí ọlọ́run àlọ́ sọ̀tàn àwọn ọmọdé aláàbò lọ́ṣà kí ọkọ̀ kan wà náà ìyẹn ló sí ọlọ́run ọba gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé pé inú oṣù tá a wà oṣù iṣẹ́ ni oṣù tá a sálápá tètè orin sọ́dọ̀ ọlọ́run ọba dédà wa òun náà ni alhamdulillah ọlọ́run ti ṣàánú wa àṣìbẹ̀ tí yóò mọ tọ̀sán tí ó mọ wá fi àwẹ̀ tí ó mọ fi ṣàwẹ̀ wa àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ní ilé yìí ṣùgbọ́n àṣekún iṣẹ́ gẹ́gẹ́ bó ti jẹ́ pé àṣekún lówó àti ìmìlítọ́lọ́wọ́ tó sọ pé èyí mo gbà ọ̀kan láàsì tọ́nà wọn sọ pé fún èyí tó ṣe yìí mo gba gbogbo iṣẹ́ rẹ̀ fún èyí tó ṣe yìí mo sọ dẹ́wà àlùjẹ́nà ọlọ́run èyí táàsì tó sọ àdéhùn àlùjẹ́nà mo sà síbẹ̀ fún wa ẹ̀yin ẹbí sí àbá sọ ara dára èyí tí mo fẹ́ pè wá sákèésí nínú kútúbà tó ní òun ni àwọn súnà lọ́wọ́ wá àti àwọn nọ́fìlà ilé ìjọ kí àlùkò mọ́tàmù lè sàlà ọ̀là ń bẹ fún wa ṣùgbọ́n ti kẹ́sí pé díẹ̀ nínú wa ní ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ ìyẹn sí Allah subhanahu wa ta'ala nínú dálẹ̀ ọmọ Muhammad sallallahu alaihi wa sallam tó ṣe ní súnà fún wa òun náà ni àsúnẹ̀lọ àtàbí alẹ́sàlàwà àti àkọsí àwọn ọ̀rọ̀ akígbọ́rẹ̀ kan bẹ tó rọ̀ mọ́ ìrún mara àwọn olùmọ́tà àbáyé àlẹ́lùwà Muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bó ṣe fi sẹ́ni lẹ́nu ìyá àdìsí ìyàwó Aisha radiyallahu anha orí ànábì ń bẹ́lẹ̀ o ànábì ò sí nílé o àbúwà lájò o ní ànábì máa ń mójú tó àwọn súnmọ́nù ọ̀wá ti dòdò èyí tó lágbára bẹ́ẹ̀ òun náà ní ràkàtà ìfàjẹ́ ràkàtà ìfàjẹ́ ànábì wa sọ́mọ́ bá wà ní ọ̀sẹ̀dá ó dàpọ̀ kà sí rẹ̀ púpọ̀ ànábì ń bẹ ní àbí ànábì ń bẹ lájú eléyìí ló lágbára jù bẹ́ẹ̀ ìyàwó àyíṣà nígbà ànábì òbí fi ṣeré tá a bá wá kà ànábì wá kà àwọn náfìlà ó jẹ́ méjìlá àwọn náfìlà méjìlá yìí mélòó nínú wa ló lákọ̀ọ́kọ̀ sí ẹ̀ pé tèmi ò kò lè má pé tí ì bá pé tẹ́lẹ̀ ẹja ti di rọ̀mọ̀dán nílé yìí ká fi bẹ̀rẹ̀ ká dínkù sẹ́ olóore ká ṣe tọ̀sán ká ṣe tòru alihamudulila ọ̀pọ̀lọpọ̀ wa náà là ń dìde kí o àtàràwé pẹ̀lú àwọn ìmáàmù nínú tá tó fi gba lẹ́gbẹ̀ẹ́ tí ó fi débi lọ́dọ̀ ọlọ́run àbá subhanahu òun ló gbà wá ó ní mọ̀nsọ́là ó lànàbí sọ pé mọ̀nsọ́là ẹni ọba kí ìrun méjìlá lójúmọ́ tó yàtọ̀ sí ìrun ẹ̀wà lójúmọ́ ìlú àwọn náfìlà méjìlá tá a sọ yìí ó ní gbogbo ẹni ọba kí ànágbọ̀ Muhammad sallallahu alaihi wasallam àdébí bánà lọ́wọ́ láwùjọ bẹ́ẹ̀ tán fún ìjànà ẹ̀sán rẹ̀ ni pé ọlọ́run bó kí yóò kọ́ ilé kan dé lọ́ọ̀dẹ̀jẹ̀nà ẹ̀ tí ò bá lè mọ́ kí ìròyìn ọlọ́run bá náà sọ́ra yóò fi nílé kan fún lálùjẹ́ ilẹ̀ ìrádàlá mélòó ló wa ló mọ̀ ó wá lé kalẹ̀ bá dẹ́bi sí lé kalẹ̀ méjì kátó kí sàlátù ṣubọ̀ èyí tá a mọ̀ sí rọ̀kàtà àlìfàjì rọ̀kàtà àlìfàjì anabi muhammad sallallahu alaihi wasallam anabi ni khairu min ad-dunya wa ma fi ju ayé àti tí mẹ́nu ayé lọ rákà méjì tá a kọ́kọ́ máa kíyàn kátó kí sàlátù ṣubọ̀ mélòó nínú wa ló máa ń kí lọ́mọ kéwù láàfà ẹlẹ́à àbú àti mímú mélòó ló wà lámú lọ́kọ̀ọ́kọ́dọ̀ àlẹ́bí ni ó lóore ju agbé àti ti bẹ̀rù ayé lọ wà á rọ̀ bá wọn kọ́bílà tó mẹ́rin táàkì ká tó kí dúrì ní gbogbo ojoojúmọ́ àlẹ́bí ni ká kí wọn àdúrà áàkì mẹ́rin bá a bá wá kí dúrì tán áàkì méjì ó di mẹ́jọ Baba a bá kí mọ́gìrìbì tán a tún mú náfìlà rákà méjì wá ó di mẹ́wàá tá a bá kí ṣáì tán a mú méjì wá kò sí lára tàràwí fẹ́ tó bá fẹ́ ṣe àsìkò iṣẹ́ kò sí lára tàràwí ó mú yorùbá tán kò tó mú tàràwí kò tó bẹ̀rẹ̀ tàràwí ikhwatina fillah mélòó ni wa olómójútó àwọn náfìlà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin òun ni akùdé ń bẹ lọ́dọ̀ wọn yìí tó já sí pé àwọn tó gbìyànjú dáadáa nínú wọn wọn yìí kí kọjá tó jẹ́ ọ̀ràn èèyàn sọ nínú méjì àwọn tó gbìyànjú náà wọn kiri wọn. àtàwa àtàwọn obìnrin wa àtàwọn ọmọ wa ẹ jẹ́ ká ní àfọkàn sí iṣẹ́ olóore tó bá jẹ́ pé òjíṣẹ́ lẹ́wọ̀n Muhammad sallallahu alaihi wasallam ló bá là á kalẹ̀ gbogbo àwọn nẹ́fìlà tá a bá sábà tá a ti mọ̀ tipẹ́tipẹ́ bíi sọ̀dátù rọ̀gọ́ọ̀hìn àwọn ọ̀rọ̀ àdádálẹ̀ àwọn ọ̀rọ̀ fídíà sọ̀látù sọ̀látù lẹ́sù ṣàbàn gbogbo àwọn ọ̀rọ̀ fídíà yìí káyé ẹ̀ kúrò bẹ́ẹ̀ ojoojúmọ́ làlẹ́bí ilé kalẹ̀ fún wa sọ̀rọ̀ báwo wà nísàlẹ̀ tá a bá ní ká wo àwọn ọ̀rọ̀ yìí ó lóore ó sì lọ́lá níwájú ọlọ́run bá wọn sọ àárọ̀ wà dáná fún ẹrú tó bá ṣe nígbà tá a bá ń ka fún wa àwọn tó jẹ orí bẹ́ẹ̀ sábàbù ní mahabbatillah téèyàn bá fẹ́ kọ́ lọ́wọ́ ló nífẹ̀ẹ́ wọn kó mójútó àwọn nẹ́fìlà yìí téèyàn bá fẹ́ kó jẹ́ olólùfẹ́ ọlọ́run kó mójútó àwọn nẹ́fìlà yìí àfọwọ́ àbúrò rẹ̀ rán ọdẹ ara rẹ̀ ó gbà wá nínú hadith àdébọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ní àdẹ́bí sọ pé ọlọ́run sọ wípé fúnra ọlọ́run ló sọ ó já mọ̀ pé àwọn nẹ́fìlà wọ̀nyí nínú téèyàn fi lè rí àsomọ́dọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá ẹrú mi ò ní yẹlẹ tí ó dùn ní mọ àwọn ọ̀rọ̀ àkígbọrẹ náà fílà tọ̀sán àti tòun àtàrọ ṣe ìgbà èmi Ọlọ́run sì padà wá nífẹ̀ẹ́ rẹ téèyàn bá jẹ tí wọn kí náà fílà pọ Ọlọ́run bó nífẹ̀ẹ́ rẹ téèyàn bá jẹ tí wọn ṣe náà fílà gbogbo sẹta àwọn ṣe pátápátá kò ló ní náà fílà tí ó lámọ ààwẹ̀ náà ní náà fílà náà fílà ààwẹ̀ bẹ àgbàwẹ̀ ní ọjọ́ Monday sunday alẹ́ nìyẹn ọjọ́ thursday sunna anabi ni gbogbo thirteen fourteen fifteen nínú oṣù ojú ọ̀run sunna anabi muhammed abdullahi bin ọsẹ bíi òní náà tẹbi tẹbi kù náà tẹbi kù tẹbi kù wọlé tẹbi kù ẹ tẹ̀lé tẹ ẹ bá lẹ ní ẹ má bò tuntun wá kọ́díkù fíìtù wọ́n wá yan àwẹ̀ fún wọn ẹnìkan wá yà wá pa ọ níbi tó ti ń tajà lórí ah, ìdọ̀tí yìí ẹ gbà wẹ̀ ọjọ́ méjì ìwọ náà bá búra náà láti fi dáná bí ti là kalẹ̀ sọ̀rọ̀ bá wà lọ́sọ̀ ètẹ́lẹ̀ òwò náà tẹ̀tẹ̀lẹ̀ wákò ní kò fi ìtọ̀ àlẹ́ ti kó ti fún wa ní nǹkan tó tó sọ̀rọ̀ bọ̀ fún wa ní wàhálà àárín ìwọ̀sánná àwọn onímọ̀ sọ wípé àwẹ̀ mẹ́ta téèyàn gbà nínú oṣù kan tánàbí sọ ìsọ̀rọ̀ bá àlùsálà wọ́n ní tẹ́ ẹ bá padà ronú sí dáadáa pẹ̀lú bọ́lá wọn bá ṣe máa ń sìn ní wọn ẹ̀san ẹ mọ̀ pé ẹ̀san odidi ọdún tàbí ìgbà àwọn ẹgbàá ó ní ànábì wọn Muhammad sallam ó ní sẹ́wọ́n lórí kan ẹ̀san mẹ́wàá ní kẹwàá ẹ̀sẹ̀ tẹ bá gbà ọjọ́ mẹ́ta ẹ̀san kọ̀ọ̀kan wá jẹ́ mẹ́wàá ó jẹ́ ọgbọ̀n ẹjọ́ nínú oṣù bí ẹ̀ tẹ́ fi gbogbo oṣù gbà wẹ̀ ni tẹ bá wá gbà bẹ́ẹ̀ kò lè ọdún ọwọ́ ajẹ́ mélòó yóò jẹ́ bí ìgbà téèyàn fi three hundred and sixty five days ló fi ló fi ṣe ọlọ́ọ̀bà aláṣọ àtàlà pẹ̀lú àwọn nínú ọlá tó ń bẹ níbi kéèyàn mójútó náà fílà àtàwẹ̀ alhamdulilah a rí àwọn tó pọ̀ nínú àwọn ọkùnrin tó ti mójútó náà fílà àtàwọn náà fílà àtàwẹ̀ kọ́ náà fílà àtàwẹ̀ kọ́ mélòó wa ni a sì fẹ́ jẹ́ ilé aláṣọmọ náà afẹ́ jẹ́ tí ó bẹ náà tọ́lọ́ ọgbọ́n ìgbàgbọ́ rẹ̀ afẹ́ jẹ́ tí ọ̀tá ò halẹ̀ máa tí ó sọ pé yàrá ìfilé ìdìbò ṣe ọlọ́run tó mi lórí ọ̀tá mi pẹ̀lú nǹkan tó bá wù ọ́ láì ní sáré káàkiri láì ní dààmú ojú ọ̀nà rí ẹ̀kọ́ tọ́lọ̀ ń sọ wípé láàjà sáàdù àkùkù yìí ẹrú ò ní yẹ kò ní gbó yàtàkọ́ rọ̀bù ilẹ̀ yẹbi nàwà yóò mọ̀ wá àsúnmọ̀ èmi ọlọ́pàá pẹ̀lú àwọn ẹlẹ́fílà sí àsìkò rẹ̀ àtàwọn ìgbà ní tí ó kẹ́ ẹ̀rẹ̀ níbi màá nífẹ̀ẹ́ rẹ̀ tẹ̀bá kàbí sí ẹ síwájú àbúrò àní ànábì sọ fọlọ́ wa sọ pé fáyidà àbábùtù tó bá dé gbogbo bá nífẹ̀ẹ́ wò nìkan kó tó sàmà màá di ojú ti fi ń gbọ́rọ̀ màá di ojú ti fi ń ríran màá di ọwọ́ ti fi ń gbà nǹkan mú níparí ọlọ́sọ pé wàhálà ẹ̀ ń sa àlàyé là ó kò tì yà nìyà tó bá béèrè kẹtàn lọ́wọ́ mi máa fi lè lọ. náà fílà ò sínú tọ́wọ́ mọ̀tọ́ká ìbí èso ọ̀ràn ẹ̀yà ta ló tiẹ̀ sọ pé kọ́ ọmọ ta ni kò sọ pé ṣe bí súnà ni ọlọ́run ní ẹ tẹ̀lé ànábì ṣe bí títẹ̀lé tọ́nà àwọn tó bá jọ̀ràn yìí títẹ̀lé tànábì ní súnà òun á pẹ́ súnà lẹ̀ oníṣẹ́bí kì í sọ ọ̀rẹ́ yìí nínú ọlá tó wà fún àwọn ọmọ mi wá fi lè ọlọ́ọ̀bà aláṣọ adánáwọ́jẹ́ kí n àti yóò kórè ń bẹ̀. nínú ẹ̀ òun náà ni pé ọlọ́ọ̀bà máa ń lò ní sábà gbogbo kùdìẹ̀kùdìẹ̀ tó ń bẹ níbi ọ̀rọ̀ bí ìgbà tá a lè àwọn kẹkẹ ń ṣẹlẹ̀ sí wa tẹ́ pé àwa gbọ́ bùkátà ẹ̀ tí ó sọ fún wa ebí ò lọ́rọ́ náà fìlà nísìn yẹ ká bí ọlẹ́ ìbò bá kí tán gbọ́n parọ́ níbo lẹ̀mí ẹ̀ wà ìwọ jẹ́ mọ̀ pé bí ọjà rẹ̀ tọ́mọ ti rẹ̀ ṣẹ́ẹ̀tì tó fi wá dídí mọ̀ pé náà fìlà láwọn gbọ́n dẹ́ ọmọ sì jẹ́ gbogbo èyí wa ṣé ìwé ìwé sọ̀rọ̀ ti dẹ́kẹ́ bí wọn rẹ̀ lẹ́bi sọ̀rọ̀ bá fún wa ní sàn. Àlẹ́bi máa tọ́wọ́ bó fi ẹ̀wọ̀n náà fi là ṣe fún wa. Ó fi ṣe dábùrù fún gbogbo àṣìṣe àtàkùn tó bá bẹ́ẹ̀ bí sí ọ̀rọ̀. Àlẹ́bi tó bá dọ̀ ọ̀rọ̀ yà ọlọ́run ti bá hàn wọ́n ta àti àwọn iṣẹ́ ẹrú kan tó jẹ́ sí pé ìrún ká àkọ́kọ́ tó ń kọ́kọ́ yẹ nínú fún káàkiri òkè ọ̀pọ̀. àgbàdà ìyá lọ tí wọ́n bá dé níbi iṣẹ́ ìrún wa ọlọ́run ti bá fọ́nà lábàbí tán ẹrú lẹ́yìn tíṣẹ́ rẹ̀ múre o ọlọ́run ó ń dùn àgbè àgbè ìgbà tó ń wúrí ẹ bá mi wo sẹ́ rẹ̀ só ní sí àsìgbọ́ rẹ̀ só ní náfìlà tí wọ́n bá wò tí wọ́n bá ló ní ọlọ́run pé ẹ fi kọ̀m̀pìtì sẹ́ rẹ̀ ẹni tí ò bá wá ní gbogbo wa la sì pé kò sẹ́ni tó lè tún lòrán fílà àràkà méjì tó wá pé láti bẹ̀rẹ̀ dópin ó lè fọwọ́ gbà pé ẹ̀mí ìlú ọ̀gá ìdìbò mẹ́rin tá ló ń tọ̀ nínú wa àtà ìlọ ní ọmọ náà kọlọba aláṣọ àdàlà kó ràn lọ nínú tọ́lọ̀ ó fi náà fílà tí ó fi ṣe fún àdúgbò náà wà nìyá lọ nínú tọ́lọ̀ ó fi náà fílà sí fún wa òun náà ni pé Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ àmọ̀ wípé gbogbo àwọn sẹ́wọ̀n orí kọ̀ọ̀kan ọlọ́run náà fi ṣe rí fún àgbéga fún ẹrú níwájú ọlọ́run wa àlẹ́bí sọ bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá fẹ́ jẹ́ pé dáadáa inú ọmọdé ọ̀la wa ẹ́ a ti kàdísà lẹ́bí fún wa pé kété tí ọjọ́ àkọ́kọ́ ní Ramadan òun lólùpèpè ó sì lọ pèpè yaba bi alikairi rẹ̀ akbẹ̀ ìwọ tó fẹ́ ṣe dáadáa àsìkò ẹ ti sìn bẹ̀rẹ̀ ní mójútó náà fílà gbogbo wọn tó ń bọ̀ lè fi ṣe bí èso ọ̀ràn yẹn ṣe bí èso ọ̀ràn yẹn ìbá amọ́rọ̀ pọ̀lọpọ̀ wa náà tábà kírun tán sàlámù alẹ́kùn ẹlòmíì ò tí bá ti ń sọ̀rọ̀ yìí ẹlòmíì tí mọ̀ pé tábà kírun tán àmọ́ sàlámù àti ẹ̀rú àlọ́ àti bẹ́ jáde ń ti ọlọ́ọ̀bà nínú ẹ tí ó mọ̀ sí náà tára rẹ̀ ó sì máa balẹ̀ síbi ìsìn náà ó jẹ́ kébi àti yíwà mẹ́rin ẹ̀yẹ ló sì àbá ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ pé àwọn ọ̀rọ̀ àkígbọ̀rẹ̀ yìí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó fi gbé ó gbé kalẹ̀ láti pàṣẹ àlébọ̀ Muhammad sallallahu alaihi wasallam wípé kò lè bá lọ́wọ́ nínú tẹ́ẹ̀rì lára rẹ̀ òun náà ni pé ìfọkànsìn ó wà níbi ẹ̀sìn nínú tẹ́ẹ̀rì lára rẹ̀ ẹ rí i pé ìsẹ̀mí rẹ̀ ó dán ẹ̀yin ò mọ owó kó dán olówà lọ́dọ̀ olówà bẹ́tẹ̀ olówà láti nígbà tí sinú ọtí mo sì jẹun àbí ṣùgbọ́n nínú ẹtẹ́ yìí ó mọ fi ìsẹ̀mí ẹ̀ tọrọ níwà bẹ́ẹ̀ ni torí pé gbogbo èèyàn tó bá ti mọ̀ pé kò sí ìyẹn kan tó ń fẹ́ gbà pé kó ń san náà pẹ̀lú ọ̀ràn ìyàn àti mẹ́fìlá tó bá sẹ́kù bẹ́ẹ̀ kó ń sàkówó ọ̀tọ̀ náà bá fún un òun mọ̀ pé ọlọ́run kì í sọba alábòsí inú tá a lọ inú ṣèlú ìmọ̀lẹ́kùn bára àlùbáǹkà tó fi wà sí gbogbo àsìkò lọ́dọ̀ tí wọn ọlọ́run fi àlùbáríkà sásìkò tẹ̀ ọlọ́run fi àlùbáríkà sísẹ̀mí wọn kódà ìbalẹ̀ ọkàn nítorí gbogbo tó ń ṣe pátápátá ó gbàwẹ̀ monday ó tún ṣe sà ó tún gbà rẹ thursday ìrántí ọlọ́run kùnà sí wẹ́rú bẹ́ẹ̀ tó ti fi ṣe ń gbàwẹ̀ náà òun náà ni ó yẹ náfìlà àwọn náfìlà bẹ́ẹ̀ tó kù tẹ́rì sì sọ fún apá ìlẹ́bí sọ pé yóò lọ́la nínú ẹ̀ alẹ́bí wa muhammad sallallahu alaihi wa sallam alẹ́bí ni mo sọ na arba akọbìnà tó wà arba àbádà tó ẹgbẹ́ dúró iná méjèèjì mẹ́rin ká tó kí dúrí mẹ́rin tá a bá kí dúrí tán alẹ́bí ni mo sọ fẹ́ tó bá kí pé yóò wà nìyẹn náà sallallahu alaihi wa sallam àwọn kan ò dúró lórí méjìlá kọ́nà kó mọ́sá kèmí náà kúnú wọn bẹ́ẹ̀ ni anábì muhammad sallallahu alaihi wa sallam anábì ni rahim allah wa abdan salla arba'a qabla al-asr anábì ni ọlọ́run bá mi kẹ́ẹ̀rú ẹgbẹ́ kí làwọn kan kì í ṣe kẹ́ẹ̀rú anábì ni ọlọ́run bá mi kẹ́ẹ̀rú kan tó bá jẹ́ pé yóò kí rákà mẹ́rin kó tó kí salatu al-asr ọlọ́run ló fi jásí pé gbogbo ọtọ bá ń pè ìlànà àwọn bàbá ló mọ tẹ̀lé ó fi tàná bí lẹ̀ torí pé níjọ́ nígbà tá à ń dàgbà bọ̀ nípa abáni wípé tí wọ́n bá ti pe mọ́gárì ìgbà wọ́n sọ ọmọ sí ọba súnà lẹ́bi wọ́n pe mọ́gárì ìgbà àwọn èèyàn dúró gẹ́gẹ́ ká lẹ́bi ọkọ̀ wájú àlẹ́bi ti sọ́dún ọ̀rọ̀ kàtẹ́yìn sọ́dún ọ̀rọ̀ kàtẹ́yìn sọ́dún ọ̀rọ̀ kàtẹ́yìn nínú ìṣàmì àlẹ́bi ni sẹ́wọ́n ti pe mọ́gárì ìgbà ọ̀dà ẹ̀kíráka méjì ẹkíraka méjì ẹníká ẹkíraka méjì ká tó máa kírun ẹni tó bá wù láti gbàlá dàrú ẹ sọlọba rẹ kẹnìkan wá dún nínú gbogbo eléyìí kẹ wá rò pé bí ìgbésí ayé tí ẹ bá ṣe rí ẹni tí ẹ náà ṣe rí yóò yàtọ̀ síra wọn wàlẹbí rẹ já àdùnfínà nàdá ìyànnà kò sùgbọn àná ẹyẹ ń sọ aláṣọ àwọn wàhálà àsìkò téèyàn máa pè gbogbo dáadáa lẹ́nu inú rọmọdọ́n inú àwẹ̀ ààwẹ̀ tí ọlọ́run bá máa ń lò láti yọ ẹ̀ṣẹ̀ yọ ẹ̀ṣẹ̀ jẹ̀má à mò ń ṣe náà sí àkúrà mi àtẹ̀yìn náà ẹ̀dùn ní mọ́súnà ní Muhammad sallallahu alaihi wasallam ẹ̀dùn tán ọlọ́ba aláwọ̀ subhanahu wa ta'ala gbogbo tá a bá ṣe iṣẹ́ pátápátá kó má dàgbà náà lọ́wọ́ láyà kó má pọ̀ kankan fún wa ó gbà á lẹ́sìn fún wa ó jẹ́ ojú oore fún wa láyé bí ní kọ̀rọ̀ sáré ní gbàgbà ìyàrá àhìbá òfin là ọlọ́run pa ayé láṣẹ ìgbàgbà ó sì pa ó sì pa á ọlọ́run ọlọ́run dìde síṣẹ́ kan ó sì pẹ̀yìn náà láti ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ iṣẹ́ òun náà ni àṣà láti falẹ̀ bọ̀ kálọ̀ sí ẹnu gbàgbé pé náà ọ̀dọ́ náà bá a sínú ọ̀rọ̀mọ̀dọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ ànábì ti tọrọ lẹ̀ ní gbogbo ọjọ́ júmọ́ ẹ̀yà sàlátù ni ó pọ̀ iyún náà náà fìlà ni gbogbo sẹ́ni wọn ní náà fìlà zaka náà ní náà fìlà náà fìlà zaka òní sọ́dà kan ẹlòmíì bá ti ń bọ̀ ní júmọ́ àbáyé yóò ti gbogbo tí fi ṣe sọ́dà pọ̀ júmọ́ àná láàrún òun fi pamọ́ sọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ inú rọmọdán wà ní nínú sẹ́tẹ̀ èèyàn ṣe tẹ̀sán rẹ̀ pọ̀ wá ní ọlọ́run sọ́dọ̀kọ̀ náà wà bẹ́ẹ̀ àṣàlátù bá nàbí náà wà bẹ́ẹ̀ èèyàn bí sí Allah gbogbo ilẹ̀ báyà tọ́nà fi pè é inna Allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhalladhina amanu ó pè yín ni o ó pè yín ni o ya ayyuhalladhina amanu sallu alayhi ẹ máa ṣàṣàlá tó fànàbí yìí wọ́n ṣe ní mú alẹ́ yín kẹfì hàn ẹ jẹ́ sàlátù ọ̀pọ̀ fànàbí sallallahu alaihi wasallam wọ́n ṣe ní mú alẹ́ ẹ máa ṣàṣàlá tó fànàbí yìí àlẹ́bí ni ẹni ó bá ṣàṣàlá tó fún mi ọlọ́run mẹ́wàá lọ́wọ́ ó fi dá padà tó bá ṣe yọ kan tó bá sọ gọ́ọ̀rù kan ọlọ́run fẹ́ gbẹ̀rún kan dá padà ọlọ́run àbíọ́ àdápa lórí àṣàlátù wọn fi bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan wa òun lè dé èèyàn máa rí níbi kéèyàn ṣàṣàlátù fànàbí ọlọ́run ti wá ṣe kò gẹ́ rẹ̀ gbà á níjọsìn fún wa ọlọ́run àwọn tá à ń gbà á lọ yìí mẹ́wàá àkọ́kọ́ ní ọ̀parí yìí o gbogbo wọn tó já sí pé ìmọ̀mù kápá tí àtàkù tó dìde lọ bá níbi wọn sọ̀rọ̀ kó lè rọ̀ ó wà jókòó tí mọ̀mù fi kápá tí àtàkù yóò ka sóra pẹ̀lú ọwọ́ ṣẹ̀ṣẹ̀ wá dìde nítorí pé nígbà tá à ń ṣàlàyé ọ̀rọ̀ àṣọ wípé ara orígun ọ̀rọ̀ àìkìyà mọ̀mọ́ àná kéèyàn lè kápá kó lè nàró kìí ṣe pé o ò ní kápá ara pé yìí ní kápá ni pé ọ ẹsẹ̀ ń bọ̀ ni lọ́ba bá mọ́ọ̀mù ní òkú o ò ní kápá kó o ti wà pẹ̀lú mọ́ọ̀mù gbà yìí kí lọ fẹ́ sọ fọ́lọ̀ kó sí ọ tó fi jókòó ọ̀wá jókòó lọ́mọ kí pátí àtàn ọkà súrà ọ ẹsẹ̀ wàá dìde ó ní à ìrún ń bọ̀ àmọ́ ó dùn ún bọ́ọ̀lù wọ́ndà wàá nígbà tí ò sáyè ó nà ó ìyẹn egún ojú èyí tó fi lábọ̀ lálùkìyàmọ̀ ológun àmì àlùkìyàmọ̀ máa lè kú dọ̀rọ̀ oníkápá kó wà lórí ìnáwó kàkà bẹ́ẹ̀ kẹ̀kẹ́ lọ́mọ kí kọ́mọ dákí bó bá yín náà tẹ́lẹ̀ lọ́ba lè kà kí dáadáa àmì ìtòhùn kí pẹ̀lú mọ́ bòye ó ní lẹ́gàn torí pé oníkápá láti dìde pẹ̀lú mọ́ o wá jókòó tó fi ka fatia tán tó fi ka súrà tán ọwọ́ arúgbó pẹ́ rùkú ọwọ́ ẹ̀sẹ̀ dìde lọ́ba àá. tọ́yà kí wọ́n gan náà ní ọmọ ìgbàsẹ̀ gan òun nígbà wí ìwọ ni wọn náà bá yàn pé àmọ́ bá gba iṣẹ́ àwọn ẹrú ìwọ́n tó bá kí ìwọ ni wọ́n bò nígbà mi ọlọ́run nígbà mi gbogbo ẹni tó bá gbẹ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àti kúrò ọ̀làjú ẹ̀sìn ti wà ju ká máa ṣẹ̀sìn yọ̀bọ̀yọ̀bọ̀ àti kúrò ní level yẹn torí pé lánàá tá à ń ṣe kò fi gbogbo ara nítumọ̀ wọ́n ní amúrasí náà là ń ṣe ní ó ti kú òbá lónìí àwọn àbá àwọn ṣàlàyé ẹ̀ pẹ̀lẹ́ rí látọ̀dà lẹ́nu àkànlá àwọn náà lè fi mọ̀ pé ìdí ọtí dúwe fún wa àlìjẹ́ náà ọlọ́run kò rí sí náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yáyáyáyá ló ń ṣe ọlọ́run bá sọ àlẹ́bí ní àlàyé lọ sí láàtàwọn ọmọ ẹni àlà iná sílẹ̀ àtàwọn ọmọ ìrìn àjẹ ànábì ní tọ́lọ̀ fẹ́ tà fún yín wọ́n ọwọ́n àmọ́ owó wọn lè fi rà iṣẹ́ lè fi rà ànábì ní tọ́lọ̀ gbé kalẹ̀ tó fẹ́ tà àlìjẹ́ lẹ̀ ọlọ́run wọn sà jẹ́ kébì àti ní olè fẹ́ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa assalamu alaykum wa rahmatullahi wa barakatuh